láyé èmi bá ṣe rí reason ni pé Karima gbọ́dọ̀ dárí jì mama síta ìwọ jókòó sí Nàìjíríà lórí kẹ̀kẹ́ tó kẹ̀kẹ́ kẹ̀kẹ́ máa sọ̀rọ̀ kẹ̀kẹ́ máa sọ̀rọ̀ mo dẹ̀ ń ṣá mi mo dẹ̀ ń bẹ̀ ń gba seven hundred four hundred owó tẹ́ máa èrí tí mo dẹ̀ wà tí mo ní tí mo ní pépà ní gángan mi ì rí gift ìgbà. àbájáná sí láàbù fún mama síta lọ́wọ́ yìí. èmi gan jáde o ìyẹn ló ti Karimo wá Karimo ò wá lọ kọ́ṣẹ́ kálẹ̀ ó yẹ kó kọ́ kínní dáadáa ó kàn jáde ó kàn ṣe kínní kan ó fìl pé ah nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí máa kọ́ lo ìyá mi tí wọ́n kọ́ gbé síta àwọn pípù yìí wọ́n máa mi scope tó fẹ́ lò nìyẹn o wípé àwọn social media kọ̀ wò pé ah ẹni tí ò ràn ya ẹ̀ ṣé irú yẹn lọ fẹ́ gbóná kájú wọ́n yẹn kọ̀ wò pé kọ́kọ́ ṣẹ̀sìn ẹ̀ kò ṣẹlẹ̀ yẹ ṣẹ̀sìn ẹ̀ kò ṣẹlẹ̀ yẹ kò rí gift kò ṣe ti kò because kò ní content kò ní nkankan kò kò já kò ṣe nkankan but mama sita ni problem Karimo mo máa ma yọ gbogbo ẹ̀ fún mama sita mi mọ̀ tí gbogbo kíní bá lọ wọ́n máa lọ ṣe course lórí content creation wọ́n á send ẹ̀ sí Karimo so that a lè fi yẹn máa guide mama sita ló ló ba Karimo jẹ àwọn lọ́jẹ́ kó ba wá sí tiktok live kò dẹ̀ rí nkankan ṣe so ní àkótó ẹ̀yin ara ní ìgbà tí olùṣọ́ wa ìyá Mohbad tó ti sórí ọ̀fẹ́ tó ti ṣáná sí láòdù justice for Mohbad ẹ jọ̀ọ́ ẹ̀yin ará nínú Kristi ẹ̀yin ará lórí ìkànnì yìí let the violence and the dragging continue till eternity. Thank you very much. Mr. Thompson said. Thank you very much. Thank you very much. Thanks everyone. Mr. Thompson said ikọ́ kan fẹ́ sọ. mr tosin ṣètò tẹ̀sán sí pé kí láòdì yẹn kí náà yẹn tún ṣì máa jó lọ á ah, sì pa. stọọpù kẹ àlọ́sẹ̀ kan la ti máa ṣe. ọ̀sẹ̀ kan ni mo fẹ́ rí mo fún wọn ti wíwẹ̀ sí i. wọ́n gbé fídẹ́sì jáde àbí ó tiẹ̀ tó tọ́jú nítorí pé wọ́n ti ní wọ́n sì ń bọ̀ ń ta so ká fi dúró dé wọn kán gbẹ́ bílíọ̀nù wa ó yẹ mi. mr nato ṣe rí kọ̀ọ̀kan tẹ sọ tí mo máa àgbìlè ló tí mo dẹ̀ ti ń rò lápá mi òun ní pé ibi tẹ ti sọ̀rọ̀ Mohbad àti ya Mohbad ní pé ìwọ ìyá yìí mo cover I was thinking about this lánàá but orí tó fọ́ mi ò tiẹ̀ jẹ́ kí tiẹ̀ mi kọ́ máa Why already they fall I was thinking about it. They never enter the main justice. We are already don dey fall Ah. So who are we to castigate I give everybody. Nípa tí wọ́n ṣe èyí. Ṣé láòdì Let me talk, let me talk, let me talk. Mr. Johnson, I love you. Oh yeah, Oya, abẹ́ ṣáná sílá. He, all, all of our voice don't go we never enter the justice ah Now wow. o. wọ́n ti gbàgbé pé láàdì Canadian loud ni the best. no Canadian loud ni o ó wá fi sativa àti indica mix yẹn kó lè bọ́ ń sori tó bá mu sativa ti di ká ló bá. so na this ìyá Mohbad matter na come make a pinky and eh, eh, eh, temi plasma come settle their difference. wàá fẹ́ ṣe kí ni wàá fẹ́ kú ó mo ti sọ fún yín we start the name of the violence the reason is like the violence start kéde mọ́. mo kàn rọra pílẹ̀ voice note ẹ̀ tíntìní tíntìní mo kàn rọra yín jẹ mo yín jẹ fún ẹ ṣé wọn pé wọn ní wọn ò fẹ́ kàn fọ mi ò fẹ́ gbèjà lọ́yà gbé wa sórí tó o bá ṣáná sí láòdì.